Blessed Kábíyèsí you. God bless you. Láyọ̀ lè máa padà sínú gbèlè you. The Lord bless you, the Lord keep you.